kú dédé àsìkò yìí o ẹ̀yin náà mò ń kì í ẹ̀yin ọ̀fẹ́ mi rí rí sòdiwọ̀n ìfẹ́ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti rẹ́ni tó bẹ̀rẹ̀ sí yín báyìí ara yín ó ti túká débi pé bí ẹ̀wà lámúrúkẹ woro lẹ́bẹ̀rẹ̀ sí ni máa da gbogbo tí ń bẹ lọ́kàn yín lẹ́fùrú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin ti wà bí òwe àwọn àgbà tó sọ wípé inú jì ojú ọ̀run lọ dípò tó fi sáré máa da tí ń bẹ lọ́kàn rẹ lẹ̀ fẹni tó kàn fi rẹ̀ mí sí ọ ìwọ ò láti wo owó láti kíyèsí irú ẹni yìí pé ẹ̀mí tí wọ́n rí sí ọṣẹ ẹ̀yìn tó dénú ni àbẹ́mi páńpẹ́ torí àwọn ẹ̀rí kan wà tó ṣe wípé páńpẹ́ wọ́n fi dẹ sí ni láti mọ tí ń bẹ lọ́kàn ẹni láti mọ èrò ẹni kí wọ́n lè padà rí mi nímú ṣe mọ̀ wípé ẹni tí ò bá súnmọ́ ẹni tí ò mọ̀wẹ́ ẹni tí ò mọ̀ ṣe ẹni ó máa ń nira fún wọn láti mú ni àní kó sí páńpẹ́ ayé o bí wọn bá rẹ́rìn sí wa ẹ gbìyànjú láti mọ tí ń bẹ lẹ́yìn ẹ̀rí ọ̀hún ẹ̀ tó dára dérú ẹni bẹ́ẹ̀.